náà tó ń bọ̀ ah, náà ìbéèrè tí wọ́n á béèrè ìyẹn ni pé ẹni ọlọ́run wá ní kídìní jẹ méjèèjì ọmọ àtijọ́ ọwọ́ á rí i pé ẹnìkan níbi ìwọ̀n ń dáwó lé pé iye báyìí ní gbà iye mílíọ̀nù báyìí èsì lórí eléyìí ni pé haramu ni bọ́ba gbarú owó bẹ́ẹ̀ owó haramu lọ́gbà pẹ̀lú àpanupọ̀ gbogbo àwọn àlùfáà èèwọ̀ ni téèyàn ta ọ̀kan kan nínú oríkì ara rẹ̀ ọ̀tẹ̀ kídìnì ni ọ̀tẹ̀ nǹkan míì ni ọ̀kan kan nínú ti ń jẹ́ oríkì ọmọ ànábì ádámà èèwọ̀ ni èèwọ̀ ni kéèyàn ọ̀fi mẹ́jẹ̀ ọ̀fi mẹ́jẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ntí ń bẹ lára wa yìí èèwọ̀ ni kéèyàn ta o èèwọ̀ ni kò sí nù àwọn àlùfáà ní kò sí nù tí a máa kówó lé pọ̀pọ̀lọpọ̀ dì nínú téèyàn fi lè kówó lé nǹkan gbé a mọ̀ fẹ́ ra wọn ni anyakuna mamlukan lè bá a yẹ ntọ́ta ọgbọ́dọ̀ ní hundred percent ownership lórí rẹ̀ n bá fẹ́ ta bí n bá ní ninety nine percent onaṣì fún bẹ́ẹ̀ tí mo lè ta ń lè ta ẹni ó ku wánu àbí kí n pè pé yá jọ ta àbí gbogbo oríkì ara wa ti ń bẹ lára wa yìí àwa ká ní òbí mẹ́mi wa pẹ̀lú òun ló fi gbọ́dọ̀ gbẹ̀mí rẹ gbẹ̀ntì ń ro láì pé ọ̀tẹ̀ wá sùn yóò wọ́n yanjú rẹ̀ tó wọn pokùnso ó tún lọ jẹ́ ìyà tó báwọn lọ lọ́dọ̀ ọlọ́run ní o àtẹ̀mí àtara ọmọ ànábì adama àràkà ní àrà ń bì kan ipò táwa pé yìí báyìí làwa náà tà orí náà kò dáa kódò òfin mẹ́jẹ̀ gbẹ̀ni tí ń lọ títì tí wọ́n ń gbé ẹ wá ní èèyàn àwọn kan níbi ẹ̀jẹ̀ tí wọ́n ń gbé lò lẹ́sàn-án èèwọ̀ ni kò dáa o èèwọ̀ ni kò dáa kò dáa òun lẹ́ẹ̀fì rí i pé ní kódà láwọn tí ò lẹ́sìn lórí tẹ̀gbẹ̀tẹ̀ wí ọba ẹgbẹ́ àwọn èèyàn ọ̀mà gbogbo àwọn tí ò lẹ́sìn yàtọ̀ gbọ́ àwọn tá a ti gbọ́ yé mẹ́sìn wa pé àyè ta kankan ló ń tọ́lọ̀ fún wa lọ́fẹ̀ẹ́ àwọn àtọ̀ ń gan blood donation wọn ó pè é kí ló dé tí wọ́n mọ tí wọ́n wí ni blood donation pé wàá donate wàá kèé ṣe ń tọ́ mọ̀ ta nínú òrí burúkú tí kẹtọ́ ni kó bọ́ máa nẹ́bí Adama ẹ mọ̀ fura ń bẹ̀ wọ́n pé kódà ní fitira kámẹ́tì sọ̀rọ̀ ẹ̀sẹ̀ ní nature tọ́lọ̀ ń dá mọ́ wa àwa náà gbà pé ó ń rùn ẹ kẹ́yìn ó pé ẹnìkan ń kú lọ èlò lẹ́rẹ́ jẹ ẹ bá bẹ́ẹ̀ tẹ̀jẹ̀ fún yín kọ́ mọ́ bàá kú à lọ́n kọ́ sọ wa ń bẹ̀ o torí náà èèwọ̀ ni o èèwọ̀ ni àyíká ẹnu èyí tí ọ̀ láì fi òun ni pé ẹni tí ọ̀fẹ́ jẹ́lẹ̀ ẹ̀ẹ́ àwọn anìjà kìíní yóò yóò wí kára yín o ẹ̀gbá mílíkì yẹn mú sí tí èso òun ní ń béèrè èyí wọn láì bẹ́ẹ̀ náà ni ẹni tí wọ́n ò gá òṣìṣẹ́ yẹn wá lórí báyìí ó fún ní kídìní ọ̀dà àmọ́ ní nǹkan báyìí kọ́dà kọ́ ọ̀rọ̀ gbọ́dọ̀ ti wáyé lórí rẹ̀ kó tó fi kídìní rẹ̀ lẹ̀ wọ́n gbọ́dọ̀ jẹ́ pé ẹ̀bùn tí ò ní kankan ṣe pẹ̀lú àdúnadúrà pé mi má ti wá fún yẹn bùn lẹ́bùn o èèwọ̀ ni o ọ̀gbẹ́ni tí máa ń dẹ́rù ẹ̀wò kọ́ bẹ̀rù ọlọ́run èèwọ̀ ni o ìbéèrè yín kejì ẹni ọjọ́ yín klọ́ọ̀bù kọ́dà ní tí ọjọ́ yín klọ́ọ̀bù náà lọ́pọ̀lọpọ̀ ọdún ayé nísìnyí wọ́n ti ní ìwé tí wọ́n máa gbé kí wọ́n gbé fẹ́ni tọ́rẹ̀ kọ́dà wọ́n ti bá a débi ẹni tí ọ̀rẹ́ nísìnyí náà pípẹ́ tọ́ ẹ̀tọ́ bọ̀wé láti sin pé sẹ́yìn bá kú o àwọn ntọ́ bá lè wúlò ní ara yín o ẹ ti ṣe kọ́dà gbogbo òlú èbó donation làwọn náà pè pé ọ̀fẹ́ donate organ torí pé àwọn kankan ń bẹ lára wa yìí yóò tún wúlò fẹ́lòmíì ẹ wo ẹlòmíì ẹ wọ́n ń pe kíní kan ní mọ̀gbẹ́ bẹ́ẹ̀ náà wọ́n ń pè léèbò kọ̀raníyà ni wọ́n ń pè lárúbáwá mọ̀gbẹ́ kọ́rníà náà wọ́n ń pè ọ̀pọ̀lọpọ̀ tòkú ni wọ́n máa yọ ti alààyè tó wọn sì máa rí náà lọ wọ́n máa wá pé a torí pé kọ́dà àwọn gbà pé ẹni tí ọba tọwọ́ àwọn ò lè mú àwọn jẹ́ ńlò ayé nù <laughs> máa ń yọ ọ̀tàn rẹ̀ pé bẹ́ẹ̀ àwa láti gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ yín nínú ìsìláàmù ànábì ní sallallahu alaihi wasallam kásìrò azumil mayyiti kàkásìrì hayya bẹ́ẹ̀ yàn ǹjẹ́yàn ò lè mú tí ò lè mú lára èèyàn gbà tí ń bẹ láyé ọ̀gbọ́dọ̀ mú bọ́ bá kú o torí náà eléyìí òun ìyàtọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá sọ ọ́ bọ̀wé pé ah, bọ́ba jẹ pé kò wúlò fóun mọ́ tóun ti kú tó àpẹẹrẹ ni tí ó lò tí ó wúlò fún ẹ̀mú èyí wọ̀ láyé ẹnu bíi tí pírọ́blẹ́mù wà níbi tẹ sọ ń parí nì òun ni páwọn àlùfáà gbadà béèrè lọ́dọ̀ àwọn medical practitioners wípé ńpò lẹ̀ máa yọ àwọn tẹ fẹ́ yọ yìí ibẹ̀ ń ní ní tẹ wíì jáde ìpè lọ́dọ̀ tàwọn ikú méjì làwọn ní tẹ̀wọ̀n pé bá a bá ti gbọ́ pé èèyàn kú ní ìdáhà ní rọ̀hìmọ̀ ọ̀lọ́ nínú ṣègùn nínú medical practice àwọn ní ikú mélòó làwọn ní ikú méjì wọ́n ní tí wọ́n ń pè ní clinical death kí ni wọ́n ń pè kejì mọ̀rántì rẹ̀ ní lárúbáwá ń pè pé kéwù làwọn fi ké gbogbo ẹ̀ àwọn ń pè ní alimọ́wòtò tẹ̀rí rẹ̀ aha brain death méjèèjì náà tó ní lárúbáwá wọn pè ní alimautu adimabi alimautu adimabi walimautu adariyo clinical death and brain death ibẹ̀ ń ní títí lè sin ọwà controversial ọwà controversial tọ́lọ́rọ̀ àwọn dókítà náà ń takora wọn ìpè ṣé ẹni tí ó ti wà brain dead ǹjọ́ pọ́síbù kó tún káṣí nǹkan kan tí ó padà tún jẹ́ kí ó padà tún ọ̀pọ̀lọpọ̀ wọn ń pé kọ̀ pọ́síbù mẹ́rù ìjẹ́ wíì náà pé it's a matter of time yọ padà sọ́ọ̀lẹ̀ yẹn náà ni bọ̀dá ara wọn kan lọ́wọ́ aláǹtọ́ gba lópin ìgbà tí ń bá mí <laughs> tí ẹ bá ti lè certify pé eléyìí kú ẹ má ṣe kíni ẹ má yọ kankan lára torí pé yọ wàá jọ pé ń tẹ yọ òun lọ́pàá kì í ṣe pé ó kú mọ́nù ẹ ṣe kíni ẹ pa á nù èèwọ̀ sì ní kéèyàn pa yẹn so òun làwọn àlùfáà fi ń pé èyí tí ọba ti mú sáàpù lọ́wọ́ báwọn ká jìnnà jù àmì ẹ̀rí tó ẹgbẹ́ ní gbẹ̀yàn bẹ láyé irú kídìní tẹ wí nísìnyí gbẹ̀yàn bẹ láyé tí òdì rẹ̀ ní nǹkan kan òde wọn lè yọ tí ó sì máa ṣe ẹ̀mí rẹ̀ lọ pẹ̀lú ẹyọ kan tó kù mẹ́ àmì ìjọba àdúrà adigun ayọ kídìní èèyàn méjèèjì agbọ́dọ̀ rí kó kú yányán <laughs> tòrò àwọn àlùfáà nígbà bá ti kú yányán ẹ̀sùn mọ̀ ẹ bá ti yọ méjèèjì kò ní tẹ̀mí mọ́ ẹ àbí mélòó báyìí báyà bẹ̀rẹ̀ kan tó kù náà yẹn mọ́gírẹ́bì kú wọlé ọtí fún ẹ̀ wọlé náà wà yí àpò. gbogbo nǹkan lọ́nà bá ti ṣe títà rẹ̀ léwọ̀ ó ti ríra rẹ̀ náà léwọ̀ gbogbo ntọ́lọ́mbà ti ṣe títà rẹ̀ léwọ̀ ó ṣe kí ọ̀tẹ̀ ríra rẹ̀ náà lè wọ̀ òun lọ jẹ lẹ́bìrì pé nínú sẹ̀ríà àlùbẹ́yìn ni wọ́n máa wí kìtàbù bẹ́yìn ẹ̀ nígbọ́ kìtàbù àṣírà torí pé bẹ́yìn òun ti kó méjèèjì sínú títà àti ríra gbogbo níta bá ti lé wọ̀ ní kéèyàn ta èyí ti fẹ́ni tó fẹ́ ta nìkan èèwọ̀ ní fẹ́ni tó fẹ́ ṣe kíni tó fẹ́ rà náà. hàálà kan tó wà ń bẹ́ẹ̀ òun ni pé ẹni tóun ní òun ò ní rà á wá rẹ́ni tí ó fi kalẹ̀ lọ́fẹ̀ẹ́ gbogbo àwọn tí ń bẹ níbi àwọn tí làákàyè wọn ti dorí kodò ni torí gẹ́gẹ́ mo ti wí fún yín ẹni tó bá sì wà lọ́mọ èèyàn tí nǹkan mi ò tí ì tọwọ́ bọ̀ làákàyè rẹ̀ àbọ́làdú ti sọ́ di nǹkan míì ó ń rùn létí kéèyàn pẹ́ nìkan kú lọ èlò lẹ́sàn-án kí n ti fẹ̀ yóò fẹ̀ jẹ́lẹ̀ bí kí n ní tòun àbí àbáwọn èèyàn ń ta o ńgbà iphone ṣẹ̀ṣẹ̀ dé mo ka rìpọ́ọ̀tù kan láwọn kọ́dà láwọn ilẹ̀ lárúbáwá kan àwọn ọmọ táwọn wà níléèwé nǹkan kí táwọn òbí wọn ọmọ tí wọ́n ń ṣe torí iphone lè ta kídìní rẹ̀ ta kídìní lórí iphone wọn á sì di iphone ń gbé lẹ́yìn ọ̀sẹ̀ kan kídìní sì ti lọ torí náà kí wọn máa fi èsì ògbóǹtàwọn ọmọ bá ń dáwọ́ ńgbà míì náà ọmọ kan bá lóun lọ sùkúù ẹgbẹ́ rẹ̀ kékeré ńlọ sí i there was a report ní ní èkó mbí náà lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ wa mbí náà Nigerian television ló gbé àwọn ọmọ yunifásitì wọ́n lọ ta àtọ̀ wọn wọ́n lọ ta páàmù wọn báwọn tí ó ṣe artificial insemination ọmọ bọ́yá ìdún òbí bímọ láyé náà ní ọ̀tá ten thousand ọ̀nà fún wọn ọba ti wálé kan ọba ná ten thousand ọ̀tọ́ yóò tún padà lọ <laughs> yóò gbà ten thousand nígbà bá ta lẹ́ẹ̀mẹ́wàá tó gba hundred thousand bóyá náà àkọọ́lẹ̀ jẹ́ gbogbo ìjọ ọ̀dọ́ ọmọ lójú táwọn èyí wọn náà bá a mú palm donation làwọn èkó tó gbé kalẹ̀ náà yí tẹ́lẹ̀ nígbà ló di palm pay gbogbo wọn dára dá wọn ẹ̀dá kan ẹ̀dá jẹ́wọ́ mùsùlùmí gidi o torí náà àyàfi jí ń bẹ́ẹ̀ ni pé bàbá wa ti pé ló dojú ẹ̀ pé àfikẹ́ wá ẹ̀jẹ̀ wá o àfikẹ́ wá nǹkan wá o gbogbo àwọn tó ti dúró yìí ránranran làwọn àwọn ní àfi káwọn gbowó òun wà fún wọn lówó wo pé ẹ̀yin ni ọlọ́run yóò fún wọn lówó kíni owó ẹ̀yin ni ọlọ́run èyí tẹ kówó pé mo fẹ́ rà kọ̀ lẹ́kọ̀ọ́ ìtẹ́yìn ọ̀gá àmọ́ kó tó di bẹ̀rù náà kóun náà wá sọ́ọ̀sì míì torí pé yóò di ní tá à ń pè ní necessity mu kí nǹkan ó sì tó di necessity kò gbọdọ̀ sí alternative gbogbo gbé ẹ níbi tí gbogbo ọ̀sùtù ní níbi tí wọ́n máa tọ́jú àwọn nǹkan báwọn sí báwọn tó bá ti donate àmọ́ wọ́n ní kò sí ńlẹ̀ kò sí kankan tọ̀ nígbà wọn ọdún kìíní ọdẹ là lórí nù ẹ àmọ́ kì ṣe pé yọ sanwó sanwó pé èmi fẹ́ rà gbogbo ńtọ́lọ̀ ń bá ọmọ tà ó léèyàn ọmọ ṣe kíni ó léèyàn ọmọ rà náà. وعلى آله وصحبه أجمعين وسبحانك اللهم والحمد أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك